mo rí kẹ̀kẹ́ kan gbìnrín ajá ló balẹ̀ gbìn mo rí kẹ̀kẹ́ kan gbìnrín ajá ló balẹ̀ gbìn òpó bí pobí gbìnrín ajá ló balẹ̀ gbìnrín òpó bí pobí gbìnrín ajá ló balẹ̀ gbìnrín orí polóbì gbìnrín ajá ló balẹ̀ gbìnrín orí kẹ̀kẹ́ kan gbìnrín ajá ló balẹ̀ gbìnrín orí kẹ̀kẹ́ kan gbìnrín ajá ló balẹ̀ ẹ wá wo kẹ̀kẹ́ kan nírin àjà ló balẹ̀ gbìnrin ẹ wá wo kẹ̀kẹ́ kan gbìnrin àjà ló balẹ̀ gbìnrin òpóbípóbí gbìnrin àjà ló balẹ̀ gbìn òpóbípóbí gbìnrin àjà ló balẹ̀ gbìn òpófólóbì gbìnrin àjà ló balẹ̀ gbìnrin àrí kẹ̀kẹ́ kan gbìnrín ajá ló balẹ̀ gbìnrín àrí kẹ̀kẹ́ kan gbìnrín ajá ló balẹ̀ gbìnrín òpóbí póbí gbìnrín ajá ló balẹ̀ gbìnrín òpóbí póbí gbìnrín ajá ló balẹ̀ gbìnrín orí polóbì gbìnrín ajá ló balẹ̀ gbìnrín orí kẹ̀kẹ́ kan gbìnrín ajá ló balẹ̀ gbìnrín orí kẹ̀kẹ́ kan. Gbìnrín ajá ló balẹ̀, gbìnrín mo rí kẹ̀kẹ́ kan. Gbìnrín ajá ló balẹ̀, gbìnrín